السميع العليم من الشيطان الرجيم بسم الله الحمد لله الذي بنعمته أصبحت على فطرة الإسلام وكلمة الإسلام وعلى دين نبينا محمد صلى الله عليه وسلم وعلى ملة أبينا إبراهيم وما كان من المشركين صلوات ربي والسلام على أشرف المرسلين سيد الأنبياء محمد بن عبد الله وعلى آله وأصحابه وكل من تبع سنته إلى يوم البعث أما بعد السلام عليكم ورحمة الله وبركاته adúgbò fún ọlọ́run ọba ọba tí ó ti dá ẹ̀mí padà sí wa lára lẹ́yìn ìgbà tí gbogbo wa ti wà ní ipò òkú èyí tó ṣe pé ọ̀dọ̀ ọba yìí ilé ní gbogbo ó ti sọ̀bọ̀ sí ní ọjọ́ kan atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣáájú wa anábìwá Muhammad sallallahu ta'ala alayhi wa sallam anábìtì olúwarẹ́ ní àánú ìkẹ́ gbogbo ayé pátá olùwàlọ́wọ́ àbálẹ́kùn kẹrẹ àti ìgẹrẹ fún aṣáájú wa àyẹ̀fẹ́ wa nígbà Muhammad sallallahu ta'ala alaihi wa sallam àwọn ará rẹ̀ àwọn ọmọlẹ́yìn rẹ̀ yìí kárí gbogbo olùtẹ̀lé ìlànà òṣìṣẹ́ ọba aláàbẹ̀lú dáadáa títí lọ di ọjọ́ àjíǹde òní ní ṣe ọjọ́ ẹlẹ́ẹ̀kejì nínú ṣùmọ́dà ìkúlà èyí tó jẹ́ oṣù karùn-ún fún ìjọrọ̀ fourteen forty two gẹ́gẹ́ bí àlàyé tí a ń bábọ̀ wá ní tó ní ṣe pẹ̀lú àtàdéyé mìíràn ṣeré wà àníwá ìlú màáfi ìwà nísọ̀rọ̀ nípa tí jẹ́ ẹ̀bùn àbúrúwú ẹ̀sẹ̀ ní pàtíkùlà àwa ń sọ̀rọ̀ lórí jíjẹ́ ẹ̀kú kò lè wá níbẹ̀ yìí jíjẹ́ àtẹ̀yàtẹ̀ bàbá a rí pé ẹ̀ṣẹ̀ ńláńlá iná ẹ̀ ní kí ọmọ jẹ́ ọmọ fún àwọn òbí rẹ̀ kọ́mọ jẹ́ ẹni tí ó máa kó àwọn òbí rẹ̀ tí ó máa gbó wọn lẹ́nu kọ́mọ má jẹ́ ó má ní aláfẹ̀sì tó bá pé èyí yóò tún bẹ́ẹ̀ bá dọ́dọ̀ àwọn òbí rẹ̀ ó jẹ́ nǹkan tí ó burú jọjọ lábẹ́ òfin ọlọ́run ọba àlekè ọlá lábẹ́ bó tilẹ̀ òkú rí ọlọ́run ọba àlekè ọlá ó fi àwọn òbí ṣe aláṣẹ fún gbogbo àwọn ọmọ bó ti jẹ́ pé ó fi ọkọ ti aláṣẹ fún àwọn obìnrin torí pé nígbà tí ọmọkùnrin àwọn ọmọbìnrin tí fi ń jẹ́ ọmọ fún àwọn òbí àwọn méjèèjì ni àwọn òbí jẹ́ aláṣẹ fún ṣùgbọ́n kété tí ọmọbìnrin bá ti ń ṣègbéyàwó níjọ́ náà ni àṣẹ ti bàbá àṣẹ ti màmá tó ti transfer lọ́dọ̀ ọkọ rẹ̀ tó fẹ́ níjọ́ náà níjọ́ wọn bá ní àkókò pẹ̀tọ́ àti ọmọ yìí fún lágbájá ó ti sọ ọkọ yẹn di aláṣẹ fún obìnrin yẹn láì jẹ́ bẹ́ẹ̀ àwọn òbí ọ̀rọ̀ ẹ̀ ní títẹ̀lé àṣẹ wọn tí ò bá ti apá àṣẹ tọ́lọ́mọba àlejò ọlá àti ìlànà ti àlejò Muhammad sallallahu ta'ala alayhi wa sallam eléyìí náà sì ni ìlànà tí àwọn atọ́jú wa dáadáa tí wọ́n rìn tí wọ́n fi jẹ́ ẹni ìyọ́nú ọlọ́run ọba ó sì jẹ́ nǹkan tí ó burú pé nígbà tí ọmọ bá jẹ́ni tí ó lóun tẹ̀sẹ̀ ní lápẹ́júwe ṣùgbọ́n tó jẹ́ pé ní agbọ́nrin àwọn òbí rẹ̀ ó jẹ́ ẹni tí ó fọwọ́ bólẹ̀ eléyìí ó jẹ sábà bí aburú fún níwájú ọlọ́run ọba àlejò ọlá torí pé báyìí yóò fi hàn pé òun fẹ́ súnmọ́ lọ́rùn ó mọ̀ pé nínú nǹkan tí wọ́n máa ń fún ọlọ́run ọba àlejò ọlá òun rẹ̀ ní ti rárá sí àwọn òbí méjèèjì àtẹwàá rí àṣà tó gbalẹ̀ gbogbo lónìí tó ti fi ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní wọn pé wọn ò gbádùn o débi tí wọn wàá dá òbí mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ wọn ọ̀dá òbí mọ̀ arábí sí wọn ọmọ mẹ́nìkan ni bàbá àti abẹ́nìkẹ́kẹ́ ẹ̀ ni màmá níbi tí ọ̀pọ̀lọpọ̀ ọmọbìnrin ní ìtòkù wà nílé ọkọ bí wọ́n bá láwọn lọ fẹjọ́ ẹ̀ sun àwọn òbí ẹ̀ wọ́n lọ bá tòkòtò lásán torí pé kò táwọn òbí ló ti kí ni o kò sí tí wọ́n bá a sọ látara pé ṣíṣe òbí èèyàn má gbọ́rọ̀ sí òbí lẹ́nu ó ti di tí wọn kà fún mọ́ a ti gbọ́dọ̀ máa mọ̀ pé asòkè òní wá àtúkọ́jọ́ pé ìdí ó wà lẹ́yìn ló ti burú jù lọ ni nígbà tó wáyé pé àwọn ìran ọmọ kan àwọn bá jẹ́ ẹni tí òkè ẹ̀fẹ́ gbọ́rọ̀ òbí ìgbà tó bá padà yá èyí táwọn olóòtú yóò tó burú ju nǹkan yẹn lọ àwọn kan bẹ tó ṣe pé àwọn lè ṣe dáadáa sí àwọn bàbá àti wọn ṣùgbọ́n ìyá iná ẹ̀ ní ìkórìíra wà sí tọ́jẹ́ pé wọn ò ná ní rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ sí ìgbẹ́ tó yẹ pé màmá ni wọ́n kà fún bí wọ́n máa ṣe dáadáa sí ṣùgbọ́n bàbá wọn wọ́n jẹ́ ẹni tó ṣe pé wọn ò tiẹ̀ nẹ́ni rẹ̀ rárá gbọ́n gẹ́gẹ́ bẹ kí agbọ́dọ̀ jẹ́ kó yí ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí torí pé ń bẹ nínú ọ̀pọ̀lọpọ̀ òbí tó ti pé àwọn náà ni wọ́n sọ ọmọ ọ̀tá fún ara wọn nígbà tí bàbá ọmọ létí nípa màmá rẹ̀ eléyìí lè fà á ó gbé ẹ̀wù kórìíra rẹ̀ wọ̀ sí màmá rẹ̀ tó jẹ́ pé ọmọ yóò ìwà ìdátìlì yóò jẹ ọmọ tí ò ní ka màmá rẹ̀ sí mọ́ màmá rẹ̀ wá di aṣọ rẹ̀ ní ọ̀dọ̀ rẹ̀ bákan náà nìdàkejì bọ́tẹ̀ fún òun gẹ lọ́bẹ̀ ẹ̀kọ́ mọ́jú láwùjọ tí àwa wà yìí èyí tó ṣe wípé ìṣe ni ọ̀pọ̀lọpọ̀ màmá wọn a máa jẹ́ kí àwọn ọmọ orí bàbá wọn bí aláìmọ̀ tí wọ́n ń ṣe wọn a máa jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ wọ́n rí bàbá wọn pé aláìmẹ̀tọ́ iná ni bàbá rẹ o òmójúṣe rẹ̀ bí tí wọ́n mọ débi pé eléyìí ọwọ́ a máa ń fa ìkórira ní ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí bàbá tó bí láìpẹ́ òjòjò ó sọ̀rọ̀ òbí kan àwọn tí wọ́n sọ fún bàbá yìí ó jẹ́ dráìvà tí máa ń ná ìlú káàkiri. tí a máa ń sáré lórí àwọn ọmọ rẹ̀ yálà ìlú wà náà sílẹ̀ ní o àtàwọn tó wà ní ìlú lẹ́sù tẹ owó wọ gbogbo àwọn ọ̀sẹ̀ na ní máa ń tẹ́kọ́ yóò tún àpò ìfún ìyá wọn pẹ̀lú bó ti jẹ́ pé máa ń dé máa ń lọ pẹ̀lú pé tó ti bàbá yìí ti lẹ gẹ́gẹ́ bí pé bẹ́ẹ̀ bá dàgbà sí òtítọ́gbọ́n rẹ̀ yóò padà rẹ ara náà ni. ó wá wò pé àfi àwọn ọmọ tó ń kọ́ ó bẹ̀rẹ̀ ká ọmọ yìí wọ́n mọ òun ṣùgbọ́n orí bí àwọn ọmọ yẹn wọ́n ta kété fóun ọwọ́ láti ìfáìsì àwọn ọmọ pẹ̀lú ìyá ọ̀rẹ́dẹ̀ẹ́dẹ́ yẹn wá bẹ́ẹ̀ tó ọwọ́ ń sọ ẹ̀sùn àwọn ọmọ yẹn ó ń bẹ̀sùn wọ́n tẹ̀ wọ́n ọwọ́ ajá àwọn ìyóò rẹ aláìsí níbi òkú pé gbogbo ìnáwó wọn láti tìlẹ̀ lókun òkúkòwò rẹ rèé àwọn ọmọ bá sọ́ọ̀kù níbi òkú ọba ń fi ìyá wọn pé àbí ikú ogun ọ ní ìyá yóò bá lè pa ọmọ ìbẹ̀rẹ̀ àwọn ìṣòwò rẹ láìsí pé àti ìyá ló bá ti bàbá àwọn ìṣe lọ́dọ̀ àwọn tí gbogbo ìnáwó àwọn láti tìlẹ̀ lókun àti bàbá àwọn ló mẹ́rin tí bàbá tí màmá ti gbé rẹ̀ kalẹ̀ nígbà tó yẹ pé òun ni báyìí náà ti pa lóyún nígbà tó yẹ pé gbogbo ìrẹ́wó látòkè délẹ̀ òun ní ṣe ni òun ní ṣe òun lọ́wọ́ rẹ̀ fọ́ni wọ ilé ẹ̀kọ́ àwọn ìdòwà rẹ̀ aláìsàn àti ṣe wọn eléyìí náà pọ̀ dáadáa láwùjọ pẹ̀lú àwọn ìsàkóso ìta kiri eléyìí máa ń fa lọ́pọ̀lọpọ̀ fà tí máa ń sọ àwọn ọmọ ọmọ ọgbú tọ́kẹ̀ tàbí kejì nínú àwọn òbí eléyìí. jẹ́ nǹkan tí ò bójú mu ó jẹ́ pé àwa náà la kọjú sí àwọn òbí wa ọ̀kan ni wọn náà yọ kọjú àwọn ọmọ nígbà wọn ń màmá ó ń sọ fún bàbá ó ń sọ fún ìyá pé ọmọ tó dé ọwọ́ abẹ́ fún bàbá ní ten thousand naira lẹ́yìn ìgbà tó ti fún màmá níbi ọdún àbí ti bẹ́ẹ̀ lọ màmá wa sọ fún pé òòjẹ́ kò ní five thousand wọn ò màmá ń bàbá ń gbọ́ ní tí wọ́n ń sọ tó ẹ̀gbọ́n wa ti dáná lọ́wọ́ bàbá ní wọ́n ń fi òògùn bàbá wa jẹ́ kí wọ́n rí aláìsí tí wọ́n tó kù gbọ́ ó lè jẹ́ kó mọ nǹkan tí àwọn ti ṣe eléyìí bí àkéèsì fún ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń jẹ́ òbí pé káwa náà má tó sọ àwọn ọmọdé olórí wíwájú ọlọ́wọ́ bá a lè torí pé ìwọ̀n ògbọ́dọ̀ jẹ́ pọ̀ kẹ́ni wọn ni ó ti dára sí yóò wá di ọmọ búburú èkejì àwọn méjèèjì lábẹ́ bó tilẹ̀ òkú yí èyí gbọ́dọ̀ ti kíbo èyí gbọ́dọ̀ ti dáadáa sí wọn ni torí tí àdébí sọ̀rọ̀ lọ́wọ́ wa ní gbòfẹ́ náà ó jẹ́ kó yé wa nípa pé ẹni làálẹ̀ ọlọ́run ilé ni ọmọ tí ń tẹ òbí rẹ̀ méjèèjì àgbọ̀lọ́wọ́ bá ní wọ́n ti làálẹ̀ wu àwọn yìí ẹ̀rí tí a bá ń sọ nípa kíkẹ àwọn òkú kí a lè mọ ewu tí ń bẹ níbẹ̀ nínú òṣùwọ̀n tí àwọn olùbọ̀ wọ́n fún àwọn àṣàbò àárọ̀ kíkọ àwọn ìwé sọ́kìlà àárọ̀ wọ́n láwọn ẹni yóò wọ àlùjẹ́ náà wọlé wọ́n ń wọ àlùjẹ́ náà lókèrè báyìí bẹ́ẹ̀ ni wọ́n fi kọ́ tó wọn sílẹ̀ nínú òṣùwọ̀n tí wọ́n fún wọn ni pé àwọn ìlà ìlúdà ìlú náà fi ń ṣe àwọn ènìyàn jẹ́ tó jagun lójú ọ̀rọ̀ ọ̀ba ẹ̀sìn òfin ńlá ní sẹ́bí rẹ̀ lójú ọ̀rọ̀ ọ̀ba kó tẹ́sí bẹ́ẹ̀ eléyìí jẹ́ ẹ̀sán fún wọn pé wọn ò ní wọn náà pẹ̀lú tí wọ́n tẹ̀ yìí. àwọn eléyìí nígbà kejì wọ́n tún wá jẹ́ ẹni tó ya apá tó fi àwọn òbí láwọn ọ̀rẹ́ kan àbí mi. látara eléyìí eléyìí wá kọjú wọn láti gbé kí ni láti rí àlùjẹ mẹ́wọ̀. pẹ̀lú tí wọ́n ti rárá tó ṣùgbọ́n látara àwọn òbí wọn kọ̀ àlùjẹ mẹ́wọ̀ wọ́n wá wà ní àjẹjẹ méjì àlùjẹ náà Ị náà dáadáa tó pọ̀ tí wọ́n ti tó kọjú wọn tí o lẹ́tàrà tó torí pé àwọn òbí méjèèjì bí ẹ̀ bá ti di apá wọn bí máa ń pè é ẹni làálẹ̀ wọ́n á bẹ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ inú kẹta mi kí n ti ọ̀la bí lónìí èyí tó ti pé yóò dẹ̀ ti bàbá àwọn àmà àwọn afi fọ́ọ̀mù ni èyí tó pé bájá ẹni nínú àwọn ìlànà náà ìlú tó ń dára alákọ̀ọ́ lónìí mo ti pé ìyàwó bàbá ìyàwó tàbí ìyá ìyàwó ní ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọkùnrin tó kà sí àwọn oògùn agbẹ́gẹ́lẹ̀ rẹ̀ àná rẹ̀ lóòótọ́ ni pé kí lọ fún àmì rẹ̀ dé nínú ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ ọba rẹ̀ yálà ìyá tàbí àbálẹ̀ báwọn mọ̀lẹ́bí ṣùgbọ́n kí n wá ṣe pé kí èyí ó nẹ́gbẹ̀ẹ́sì àwọn òbí rẹ̀ débi pé ìbẹ̀tún ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n bá fi fún òbí rẹ̀ ní ìkẹ́kẹ́ ní tó fún àwọn àmì ìdí lọ́pọ̀lọpọ̀ lọ́pọ̀ ẹ̀. Àwọn àmì rẹ̀ wọ́n gbádùn rẹ̀ ju àkòbí rẹ̀ lọ. Wọ́n ti mọ rírì rẹ̀ ju àkòbí rẹ̀ lọ. Ọmọ ọkùnrin lọ́pọ̀lọpọ̀ rẹ̀ ló lọ́dọ̀ àwọn lọ́mọ. Yóò máa wá jẹ́ ẹni gbajúgbajà níta. Nígbà tí ọ̀pọ̀lọpọ̀ òbí tó ṣe pé ebi wọ́n fún àbí fún wọn. Nígbà wá tó bí yẹn bá jẹ́ ní tó jẹ́ ìṣúra àwọn ọ̀sán láì ìbínú ọlọ́wọ́ balẹ̀ ìbínú ọlọ́wọ́ balẹ̀ tí ọlá iná ẹ̀ ni ló ṣe pé ọ̀rẹ́ ilé jẹ́ ìbílẹ̀ ni irú omi wà tẹ̀ jẹ́ra táwọn méjèèjì tí mo ti tilẹ̀ sí àìsàkó bí iná ti jẹ àwọn méjèèjì kí ni wọ́n bá wà nínú àwọn ọ̀gbọ́n mi láyé kẹrẹ ọlọ́wọ́ ọba àlejò ọlá látara bẹ́ẹ̀ òun lè ṣe ohun tí ó lu wa láàfin lè yí ìbínú ọlọ́wọ́ látara rọ̀ sí ẹ̀jẹ̀ ká jìnà sí kódà bí wọn pa á bó bí èèyàn bá ti ráyé èèyàn máa ti rárá sí wọn. ẹ̀rì pé alẹ́wọ̀n Muhammad sọ̀rọ̀ sọ́dá ó ní abáwò bí à ń yẹ kí ṣe ń ṣe ìwà àìlú àwòrán àbí. ó nínú dáadáa tí ó dáa bí wọn máa ń ṣe pọ̀ táwọn òbí òun náà ni pé àwọn tó òun kó òun títí láyé mọ́ àwọn tó dúró lókè owó àwọn ẹláyé tí o máa fi wọ o máa fi dáadáa tó bẹ́ẹ̀ náà ní ṣe dáadáa tí wọ́n ṣe lẹ́ẹ̀ tí o máa jẹ wọn bàjẹ́ o sì ń ṣe dáadáa tí wọ́n ṣe lẹ́ẹ̀ ní ó wà bẹ́ẹ̀ náà ní nǹkan tí wọ́n kórira ní nǹkan láàbí bá àwọn ẹláyé èyí náà gbọ́dọ̀ kórira gbogbo àwọn ọ̀kẹ́ báyẹn òun bẹ́ẹ̀ sì kí fún o fún lọ tí ìbá wa tún ṣiṣẹ́ dáadáa ní ilẹ̀ ìwọ́n ti àwọn òbí yẹn bí wọ́n ti máa dùn pé àwọn orí ọmọ rẹ àwọn ìdísílẹ̀ ní orílẹ̀ ayé dàbí kí máa bà wọ́n nínú jẹ́ eléyìí níbi tó wá sáké nípa kápẹ́wà nípa kókó ìwà lẹ́yìn. àájá mi yàrá fún wa ní kí wọ́n jẹ́ ìkọ̀dá tẹ́lẹ̀ àríwó mọ́ abàyà ìrọ̀ abàyà akẹ́kọ̀ọ́ sí wọn bẹ̀rẹ̀ wọn mú wá sí ni. wọ́n làwọn òbí rẹ̀ méjèèjì bàjẹ́ fún un láéláé o. ó ní torí pé kí ni àwọn ni wọ́n rí ọ̀wọ́ tọ́jú ẹ nígbà tí òbí ìjà mi wọ́n lo òun tó pẹ́ nọ́ńsẹ̀sì lórí ẹ̀ wọ́n máa pariwo orí wọn tí ń ṣe ọ́ wọ́n dààmú wọ́n dààmú tó síbẹ̀síbẹ̀ wọ́n fà lórí ẹ̀ bẹ́ẹ̀ sì ń jọ́lọ́wọ́ bá nìkan nìkan yìí sùn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n wọ́n pàtó ara wọn lẹ́ ìdòwò rẹ̀ gbogbo eléyìí tí wọ́n bá kéèsì nípa pé káfí dáadáa táwọn òbí báyìí sọ àríwá pé káfí àwọn ìgbà méjèèjì kọ́nà tó tó wọ́n náà jẹ́ kó tó lọ́wọ́ ọba abẹ́rẹ́ sọ̀hánà wọ́tà hálà níta ajá yìí ní ọkùnrin méjì rẹ̀ lẹ́nu kọ̀ọ̀kan wa bí a ti máa wá lọ sáà máa kò tó náà àbọ̀ fún ìṣẹ́ni kọ̀ọ̀kan wa làwọn kò ní jẹ́ kó tó wọ́n la àyè tí ó dá yìí lọ́wọ́ ọba ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وفق علينا الصبر وصدق أقدامنا وانصرنا على القوم الكافرين اللهم إنا نعوذ بك من جهل البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة تعالى اللهم حافظنا بلغنا في الامور كلها واجلنا من خير الدنيا وعذاب الاخره اللهم انت ولتنا بدعائك وواتنا باجابتك فقد اولاك ما امرتنا واجبنا كما واتنا الجلال والاكرام انك لا تخلف الميعاد وصلى الله وسلم على سيدنا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك